نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أرجو الله tọrọ àlékún ìfẹ́ ọlọ́run àti àánú rẹ̀ ọba ọ̀gá wa àdàlùwà Muhammad sallallahu alaihi wasallam àtúbọ̀ àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà àdàlùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni máa ń tẹ̀lé lánàá àdàlùwà Muhammad tó fi jọ gbé ìgbà ìyá máa lọ́mọdé àkàwọn o. mo kí gbogbo ẹni jẹ̀mọ́ mọ́sálásí wa ní mọ́sí ìlú fàtúmà bẹ̀rẹ̀ látòrí ìmáàmù wa ìmáàm àrí báwà gbogbo ẹni ọmọ ẹ̀yà mi ní mọ́sálásí wa ní kíkà àti gbogbo ibi tí nǹkan kú ti máa ń gbọ́rọ̀ ọlọ́run nínú àwẹ̀ kíkàwé tó dé àti náà ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run mi tó ṣe ní kọ̀ọ̀kan wa o. gbogbo ìjà bá ń gbọ́ náà ọlọ́run tó wúlò fún wa. yóò tó wúlò fún wa ní ìyá ayé yóò tó wúlò fún wa ní àtìyámà. ọlọ́run ṣe nípa lẹ́jọ́ dáadáa fún wa òní ṣe nípa lẹ́jọ́ àbúrò fún wa mo kí gbogbo wa láyé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. bàbá mọ̀tá yín kí lọ́kọ̀ àti gbogbo àwọn àgbàlagbà tí mo jọra wọn kàn náà. wọ́n ní àwọn ìlú mi máa dùn gbogbo bí ti ń bá lọ ní ìjókòó súnà ti ń bá rí mi abẹ́ẹ̀bọ́ bàbá wọn jẹ́rìí àgbàlagbà kí lọ́kọ́ àti gbogbo àwọn àgbàlagbà gbogbo tó ń ka gbogbo àtọ́ ti gbọ́ wa. eléyìí ni oníbi jẹ́ wọ́n mọ̀ ò wá mọ̀ àtàwọn fẹ́ ni wọ́n wá daṣọ súnlẹ̀kọ̀ nígbà tí a máa ń àwọn àgbàlagbà lẹ́la àríwá tí wọ́n fún òní pátá lè fẹ́ ọlọ́wọ́n sáré mẹ́ta dáadáa ọlọ́wọ́n àti gbogbo wọn pọ̀ mi sọ pé ara eré àti àníyà iṣẹ́ pọ̀ àmọ́ bá fi gbọ́ fìdí lẹ́gbẹ̀ẹ́ o pàtàkì jùlọ ilẹ̀ Yorùbá ń bì òun ni pé bá a bá wò ó gbogbo bá a ti súnà gbogbo ìjókòó onísúnà more than ninety five or even ninety eight percent ẹ̀ lẹ́ẹ̀bà lẹ́ẹ̀ ọ̀dọ́ ọ̀mẹ́kẹ́ sẹ́kọ̀ bẹ́ẹ̀ máa jọ bí gbàgbé pé a ti sọ báwọn àgbàlagbà yìí pé èmi yọ kẹ̀yìn o àbáwọn náà wò wá wò pé ẹ̀yin lẹ́kùn ní èyí o bàbá kò rí bẹ́ẹ̀ o àdàbọ̀ Muhammad sọ̀tọ̀ lọ́wọ́ ayélujára wọ̀sàtà gbogbo tá a nàbí pé sílẹ̀ ilé gbogbo ìdáàmú dé arúgbó gbà lọ́wọ́ rẹ̀ ọmọ tí ò kí ìtàn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ mi ọmọ ẹgbẹ́ àwọn tó tẹ̀lé àdàbí ẹnu náà lára ẹni tó ṣe pé ń gbọ́ pé wọ́n gba ìsìláàmù tí wọ́n gba súnà lọ́dọ̀ ànábì ẹni ó kọ́ ànábì bí i sọ̀dọ̀dọ̀ ọmọ àyẹ̀wò sọ̀rọ̀ òun náà ń pè ní àbú òhà tó bí àbúbakar yìí àṣẹṣe ọ̀bì ọ̀pọ̀ àbúkù àbá tó ànábì bí orí ọdún méjì péré lànábì gbà lọ́wọ́ ọmọ rẹ̀ ti ń jẹ́ àbúbakar ìtẹ̀kọ́tọ̀ ànábì bí ìgbà ẹnu àkọọ́lẹ̀ tí ń gbé tí wọ́n mú àkókò àgbàwọ́wá tí àtẹ́jú sọ́dọ̀ lọ́wọ́ àyèwòsàn ọmọ rẹ̀ náà ti mú wa. wọ́n ní kò fún ọrùn dúdú àwọn lórí àkókò àbájọ náà. ẹgbẹ́ àgbàlagbà náà ti sún náà ọlọ́kọ́dọ́ tá a ti bọ̀rọ̀ kó wa lọ́rùn àti ẹ̀yìn àgbàlagbà àtàwọn ọ̀gáyìn náà lọ́jà kéré ayé bíi. àti gbogbo àwọn ọmọ yín náà ọlọ́run ní ìjà arábàdà sí àkúrú. ẹ má bínú ìmọ̀ ìyàn mi máa ń dùn tó bá yàwọn àgbàlagbà lóde ní àlọ́gbà àti pẹ́kẹ́ ẹ̀kọ́ àbáńdá ń bínú èyí kàkàrà àwọn àgbàlagbà wọn máa kọ́ mi súnmọ́ tó di orí nù ẹ̀kọ́ wa náà lọ́wọ́ ní àgbègbè rẹ̀ láti àmọ́ ìdáyé bí náà ẹ̀ẹ́dẹ́gbogbo tí ẹlòmíì rẹ̀ kọ́ àbùkù ọmọ náà lẹ́kọ̀ọ́

ó ṣe pàtàkì púpọ̀ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ gbogbo tọ́pìkì lóko náà ṣe pàtàkì. àkọ́kọ́ náà mo tọrọ gáfárà pé òṣì ọdún tí ìmáàmù káwé ń pè mí pé lẹ́yìn ọdún yìí ń ráwẹ̀ ọ̀nà ìkòsí èmi lè ráyè wọ́n àtọ́ ló yìí gan di elédè mọ́ mọ́mọ́ pé àbá ńlá jẹ ní ní pẹ̀lú ẹ̀ àti ti ti ti dá lọ́jọ́ wa parí ọ̀dà sí wa lọ́fà nìyẹn inú mi máa ń dùn mí máa ti bá ní mọ́sálásí bí àkójọ àwọn ọmọ ìyàwó ní ṣúná ọlọ́run kí mọ́sálásí kí ṣúná ìdá àti èyí ti ká lọ́wọ́lọ́ lọ́sẹ̀ ló kó ló jẹ́ àwọn ọmọ ìyàwó. wọ́n ní ká sọ̀rọ̀ ń pa àlùfóòsàn ọ̀tún mùsùlùmí the muslim family àti àwọn gbàgbà tí ń dára yìí láwùjọ wọ́n nínú rẹ̀ ní àlùfíà èyí máa sọ̀rọ̀ ìyá lẹ́yìn pàtàkì jùlọ ìmọ̀ sọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ ara ẹni lẹ́yìn. alhaji kama yàrá ẹni lódì ní mùsùlùmí sí mùsùlùmí kama sàlámà yàrá ẹni ní mùsùlùmí sí mùsùlùmí pàtàkì jùlọ àwọn elétò lẹ́tọ̀ tó ní fẹ́ ká wá sọ ìkọ́ jẹ ojúṣe bàbá ìyá nínú ẹ̀bí nínú àwọn tí àlejò àti ìpínlẹ̀ òṣìṣẹ́ àti ìdílé torí pé inú àdìsí tí ọ̀gá wa ní abdullahi bin umar ọ̀bí ọ̀sọ́ọ̀bù sàádà ọ̀gbọ̀n gbà wá látọ̀dọ̀ àgbàgbà mùsùlùmí ọ̀sọ̀tọ̀ wà nílùú ọ̀sọ̀tọ̀. wọ́n dà lẹ́bi ní kúndùkùn rọ̀ọ̀rì wọ́n kúndùkùn mọ̀sùkúndùn àrọ̀rì. àlẹ́bi ní ohun gbòǹgà lukú yín la kó àwọn nǹkan kan fún yín kékeré máa tọ́jú kẹ́ máa dàgbé. gbogbo yín náà àwọn ń ta kó sí yín lábẹ́gbò lẹ́sìn dàrọ́ yẹn. kọ́dà lẹ́bi sọ́dọ̀ bọ́ àwọn àlọ́sọ́dọ̀ ọkọ̀ nínú àdìsí ni wọ́n mẹ́sẹ̀ sábà tó àná pè ní pípẹ́ ọ̀sí gbàdà àmì ní àníyá. ẹ̀mọ̀gbẹ́ màtá lẹ́bi kí ni gbogbo yín tí ọ̀sẹ̀sẹ̀ máa gbé lọ́kọ̀ kan àti gbọ́ pé gbogbo èèyàn náà nù. àmọ́ láti fi hàn pé àwọn olùrọ̀ yìí máa gbà gbà gbà. àlẹ́ ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها Àdáni wa ní bàbá nínú fámìlì, ìyá nínú fámìlì, ọlọ́run ó gbé ọ̀hún àwọn ibi tí ọlọ́run kó sí ọ lọ́wọ́. Bí ọlọ́run ti kó sí bàbá àti ìyá lọ́wọ́, kí ọ máa tọ́jú ojúṣe òbí ni lónìí ibi tá a lọ ayé dé obì ọmọ kọ́lá yorùbá àti wòlò ọmọ rẹ̀ ń gbọ́. ọlọ́mọdé ọjọ́ pé sẹ́lọ̀ mi ò rò láti àmà ni pé ọ̀dẹ àwọn ọmọ rẹ̀ lẹ́kẹ̀ẹ́ àti wọn àwọn ọmọ yìí wá ya ìyàkúyà àwọn jìyà tiwọn ní abátọ́ síyà wọn ti gbọ́ lọ́mọ àmọ́ bàbá tí ò sojúṣe rẹ̀ náà láti má níbọ̀ pé ìlú kìlọ̀ ń bọ̀ kọ́ra wà sí àyíká yìí sọ̀rọ̀ níbi wà sí tẹ́lẹ̀ torí kọ́ra bí bá ní confidence dá ìyọ́nù gbọ́rọ̀ ọlọ́run tó gbọ́rọ̀ púpọ̀ ìgbọ́ púpọ̀ ti wọ̀rọ̀ ọlọ́run lónìí kọ́ra wọn sàmì wà. ọ̀dẹ̀ tó náà rò làwà yìí ní ìsìn ní àbá tí bá sí rédíò gbà ilé fáwọn kan ti gbówó ní wọ́n sàn. torí náà omi òbí ni o kóbi ọmọ irú kí lọ́mọ òun ń gbọ́ torí gbogbo ń gbọ́ ọmọ bá gbọ́ tó bá fi á tó bá fi wùwà olúwo di òbí o lópin ìgbà tó kọ́ ọmọ yìí ń bẹ nígbà tí ń gbọ́ ìdí ń gbọ́ yìí. kọ́nà rẹ̀ náà ni ẹ̀yẹ́mẹ́ká lọ wá sí ẹ̀yẹ́ bá mọ́ ọmọ lọ wá sí tí ọ̀dà tó kó bá a láyé tó kó bá a láti àmà ojúṣe òbí ni olùwọ́ sì bí. mo rò pé nítorí ẹ̀ náà ni ní káfí ọ̀rọ̀ yìí sun ìmúṣẹ pàmì tó ga lóko ọmọ pé ọ̀rọ̀ apá nìkan kọ́ ò ọ̀sán gbogbo wa gbogbo ẹni ọlọ́mọ gbogbo ẹni oníyàwó gbogbo ẹni ọlábúrò gbogbo ẹni ọlẹ́nìkan tí ń gbọ́dọ̀ ẹ̀ olùwọ́ bẹ̀ ọ́ nínú àwọn ọlọ́run tó mọ̀ pé ọmọ àdàgbẹ́. àlùbíyìbá ọmọ ẹ̀yìn ìnùgbé báyìí kí ni ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí nú ẹ̀sìn àti ẹ̀kọ́kọ́ gbéra wa kábọ̀ mọ̀ pé nígbà tó lọ fi sẹ́wọ̀n anábì wọn sọ̀rọ̀ sẹ́nà nígbà anábì kí jẹ́ ń pa àlùbíyìbá nígbà anábì kí jẹ́ ń pa àdájọ́ kayọ̀ ẹni lórí ká máa sọ̀rọ̀ ẹni lẹ́yìn gbogbo ẹ̀ sẹ́yìn tó rújú nínú àkọ́kọ́ àlùmọ̀sọ قال الله عز وجل يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه. عسى بلا قول afẹ́ tààrà tí ò ní kọ́nu kọ́ ọ̀nà pé wà dáàbò fún àbọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ náà sọ ẹni kejì lẹ́yìn. Adébíkà lábẹ́rẹ́ ní kí ìdájọ́ rẹ̀ nínú ìsìlámù ọ̀dà ìhàmù rárá. Ọwọ́ ìgbàdé náà kọ̀ dáàbò fún àbọ̀ o. bọ́lá bá tó ń bí ti tó àmọ́ tó àánú rẹ̀ káfí mọ kó ló ti wúwo tó ń wáyé ọlọ́run ẹ wá lórí description tọ́lọ̀ fi tẹ̀lé àlùfẹ́kọ̀ àdúgbò àlùyàkó àdàmà àfi ìmẹ́ta ẹ̀rìndùn. ìgbésùn lẹ́ni kọ̀ọ̀kan yẹn ti ṣe sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn ọmọ àyàn ara rẹ̀ jẹ ọmọ ìyẹn bẹ́ẹ̀ rẹ̀ kò sí ọmọ ìjẹrin ìyá olùwànífàkàrí kó iná rẹ̀ pọ̀ gbogbo ẹni tí ìdí èèyàn bá ti gbẹ lára ẹ̀ sábà fi gbọ́ pé tẹ́ẹ̀jẹ̀ èèyàn yọ sọ pé la a èèyàn ti jẹ́ jíjẹ àbúrá ni kí wa pé ìmọ̀ sọ̀rọ̀ ọmọnìyàn lẹ́yìn láì dáa ìgbà téèyàn ń bu fẹ̀rẹ̀ ara rẹ̀ pé ọjọ́ ti lọ ni bá sọ ìtàn kí ló dé kí àyà ìlú sọ̀kalẹ̀. لما ذكر ذلك المفسرون الإمام البغوي والإمام القرطبي وغيره àwọn àlùfáà ní tafsir alimami babawi alimami bolu wọn àwọn sọta ń tọ ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀yìn tí wọn sọ ní tọnà sọ wù àyà láìka àmọ́ tá a fẹ́ mú bẹ́ẹ̀ ní pé kéde ìdájọ́ aṣọ rẹ ní lẹ́yìn nínú ìta wàtá ìhàmù ìhàmù nínú àdìdà náà wà Muhammad sọlọ sọlọ àti àwọn sọ̀hádà ń gbà wọn gbọ́ wọn wá di ànábì pé àti gbọ́ kí a má sọ̀rọ̀ ẹ̀yìn mẹ́lẹ̀ fi ìgbà mẹ́lẹ̀ fi ìgbà. wọ́n ànábì sàlàyé fún wa ọ̀rọ̀ tá a máa sọ pọ̀ sí ẹni kọ́lọ́rọ̀ òsì ní sí níbẹ̀. èwo lọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ó pè ní bíbá ó pè lọ́rọ̀ ẹ̀yìn. ànábì sọ̀dọ̀ sọ àwọn àyọ̀sẹ́ náà kò sí sàlàyé fún wa ọ̀nà ànábìlẹ̀ ọ̀rẹ́ ìkọ́nà ọ̀fẹ́ òní gbogbo nǹkan sọ ń pa ọmọ ìyá rẹ̀ ọmọ pípọ́ bá dé kí ìgbọ́ rẹ̀ èkó ló ní tọ́. ẹ bá gbọ́ yọ̀ǹda láǹtẹ̀ ẹlòmí ọmọ yọ ọmọ sí àti ìṣọ̀jọ́ àwọn bá dúró báyìí kò lè sọ ọdún wọ́n bá sọ ọdún bẹ́ẹ̀ èyí ló sọ lẹ́yìn miliki akaka bima kara o yi pe n tọn sọn ọmọ ya ale lẹ́yìn tó bá dé kí gbọ́ rẹ̀ o ní ti ní o ní kọnọ àwọn sọ àgbà ní a yàrá tó lọ mọ bọlá yẹ pé ní mo wí ìwọjú ìgbà ló gbọ́ o ti bọlá yẹ pé mo ti lórí tí o yóò ti ní lórí ẹ̀sẹ̀ ìyá mi ìwúnu ọ̀pá ọ̀hún ìyẹn ní pípọ̀ bá wí tí òtí ẹ̀ wá bí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lọ́wọ́ apá òjò wá lónìí. ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ní ìrún rẹ̀ ààrẹ rẹ̀ iṣẹ́ rí rẹ̀ ọ̀n ètè níbi ìdílé ní ti sàrà àjọ mọ̀ látàrí ọmọ lọ́wọ́ pàtàkì jùlọ bàbọ́dùbà àjà ìtí ọ̀tí ẹ̀ wá rí bẹ́ẹ̀ bíi pé kẹ́nìkan jọ kẹ́nìkan lókèrè ipa olórí whatsapp olórí facebook kọ́lẹ̀ lómii padà wá rí pé gbóhùn ní lókè yìí kò rí bẹ́ẹ̀ ṣèkọ́ni ti tún tó débi pé àti padà náà ti tún rọrùn ìgbé àti ìdáwí àti kò rí bẹ́ẹ̀ wọ́n bá wọn dára pẹ̀lú mọ́tò tó dá lórí mi. ìrọ́bù mùsàkì ń lẹ kóńtà fún fẹ́ tó yàn sílẹ̀ ó kọjọ́ ara wọn ọ̀dọ̀ mi dẹ́rù mi lọ fi bẹ̀rẹ̀ àtàwọn mílíọ̀nù ẹ̀rọ àwọn tí wọ́n ń pè wá lẹ́yìn ọ̀pọ̀ ẹni tí wọ́n pè. nígbà padà wá rí lẹ́yìn tọ́sán lọ́wọ́ ikú wọn wọ́n jáde padà lórí Facebook wọ́n ti tò wọ́n. wọ́n ti tó dàbí bí náà ẹ ẹ̀fẹ́ náà ní tọ́lẹ̀ ní tẹ́tún pé wọ́n náà máa tún bí lóhùn náà. mo ń fi ní ilẹ̀ ìdáàbò ká fi máa bọ́ọ̀lù náà ti ìlú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dà kọ́dà kọjá kí ni ojú ọ̀pọ̀ àná òní lọ́tẹ̀ wá ti pé ọkàn yìí kì í olùkórí bẹ́ẹ̀ tí wọ́n wá lọ́tẹ̀ gbogbo ẹ̀ ní ọlọ́run bínú sí gbogbo ẹ̀ ní ẹni tó yẹ jìyà láti yà má. èyàn ní tó yẹ bíbí ni èyàn ní tó yẹ jìyà kọ́lọ́ lè tó yẹ wọ náà lórí ẹgbẹ́ ká máa ṣe kó yé wa òsì bí ọlọ́run ti sàdéhùn fún yàrá pé bá kílà rẹ bá da òní wọná olè wọná o òní pẹ́mẹ́ òní gbére ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀mà mo pa àfihàn sálàmù ìlú oyin náà oyin náà ní kí dé tí ọ̀pọ̀lọpọ̀ tó láfíìlà sálàmù tó ní mẹ́rin àjù sálàmù tá a sáwà sálàmù lọ́wọ́ kí ló dé àjù dáa àmọ́ pé wọ́n kó kéde kan lò ní kó làwọn sálàmù wà sálàmù ìkúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ṣe sí nàìjíríà sálàmù ìsọ̀rọ̀ èyí sálàbù yìí pawọ́ máa ń yàn gbogbo eléyìí mo là lọ́bẹ̀rẹ̀ ni ẹgbẹ́ lè bọ́ lọ sàwá kò síbi àdéhùn pé ọ̀gá fìlàfìlà iná kò lọ́rọ̀ rẹ̀ oníbẹ̀ o àdéhùn ọlọ́run ṣe fà nẹ́bí ọ̀rọ̀ àfúnà mi pé káfíńdà bá kù lára rẹ̀ tó ní lè wọ́ pẹ́ẹ́nu lọ́dún ẹ̀rọ padà bọ̀ jáde àmọ́ wà láì bọ́ bá máa dín jẹ́ náà má tọrọ náà ó ṣẹlú kan bọ́lá má torí náà ọ̀rọ̀ ẹ̀yìn nínú ìsìlámù àhámù rẹ̀ tí ò sí sí èyí ìlẹ̀. òun ló bí ọjọ́ pé nínú àdéhì mi àlẹ́kùn àbọ̀hámà sọ̀rọ̀ àtọ́làm ní ẹ̀ lẹ́nu tí ọ̀rọ̀ ẹ̀yìn máa ń bí òun ní kọ́ kọ́ kọ́ kọ́ gba ọmọlúwàbí ẹnìkan jẹ́ ìyẹn ní ọ̀sán tí ò dáa nípa rẹ̀ anabi sọlọ sọlọ ní kọkọ wa rí bẹ́ẹ̀ gbogbo ẹni mọ̀nkánà ẹ̀ńdà wò mọ̀nkánà tún ẹ̀ńdà àfihì mọ̀nyà sàhánà wò kọ́sà ẹ̀ńdà yàkú nàbí ìdáròn wàlà bẹ́ẹ̀ anabi ní gbogbo ẹni wọn bá ti sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọkọ̀ ọmọdé àti rẹ̀ jẹ́ àkójà máa rẹ̀ lọ́nà ní ọ̀sà àbòdì kan fún anabi ní tètè yá wá gbòógì ọ̀rọ̀ ọ̀yọ̀ǹda rẹ̀ owó kù náà yìí nítorí bọ̀ bá ti bẹ́ẹ̀ ànábi ní jọ́jọ́ gbà òun ni ó máa láàbí ni láàdúró ámá wàlà ìlà ìjọ tí ò sówó tó pẹ́ gbà ní owó bí pé bí òun ni ààwẹ̀ sàká ájì náà fílà ọ̀hún sàṣọ wa bẹ̀rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ ìṣe ọ̀ma kọ́dà ọ̀ọ̀ nẹ́sẹ̀sọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ta àrùn gbogbo wa. níbi ìdíbi tí mo yà bí ẹlòmíì lè fẹ́ béèrè wọ́n máa béèrè ìpè ẹ dákun ọ̀yọ́ ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn mi bá fẹ́ túbá ẹni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ náà ní kó túbá lọ́dọ̀ ọlọ́run àmọ́ ẹgbẹ́ mú nǹkan bẹ àmàtàlẹ́ ẹ̀dá àyíká ṣe kò sí náà Ahmad ọgbà ìgbà wa náà látọ̀gbà ìmọ̀mọ̀ hasan bákúrí ọ̀rọ̀ ọ̀rọ̀ onígbẹ̀yìn bá fi lè sọ ẹ̀rọ gbọ́dọ̀ yìí ti lè tó onígbẹ̀yìn bá fi sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọ̀nà méjì ló pín sí o tó ń tọ̀ wọn ọ̀bá gbọ́ ọ̀dọ̀ nídájọ́ rẹ̀ bọ́bá gbọ́ ọ̀dọ̀ nídìí ọ̀dọ̀ nídájọ́ rẹ̀ ọkùnrin lẹ́yìn títí ọ̀rọ̀ náà ti di ọgbọ́n náà ó sì bá ń jẹ́ ìmọ̀tẹ́mí àmì kò àbíkọ́ ní rẹ̀ wọn àbòsàtà tó láàyè di di àìmọye ọdún èyí ní bẹ láàrin wọn àti ọ̀tán onígbàgbà ìlànà olórí rẹ pé àfi kí ọwọ́ náà sàsókè gbọ́ná inú rẹ ti bàjẹ́ àfi kọ́ ọwọ́ náà ó ṣe ṣe kí ni ó sì tọrọ pé àtẹ̀dá kúkọ́ra bọ́ọ̀lù ara kọ́ sí lẹ́tà òkúrú kan bí ọ ojú lórí tébù rẹ ẹ̀ ẹ̀ ẹ̀ lórí tébù yìí ní bá ti tó mọ́rùn òṣèlú yọ̀ǹda rẹ̀ wọ́n bá ti bẹ́ẹ̀ má o bàbá ti bẹ́ẹ̀ ìpadà kankan ni. àwọn nǹkan sọ ni pé ká mọ oṣù dágbà tó ọ̀dọ́gba àti ọ̀pọ̀lọpọ̀ fún yẹn lò àdìmọ́ mi kì í tẹ́lẹ̀ àní kéèyàn bá fi sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó gbọ́ kò sí nǹkan kú àkókò yọ̀ǹda. tí ọ̀gá wa gbọ́ ń kọ́ ọ̀rẹ́ ìgbà tó lè ṣe ìdíyàwó àmì ìdá ìgbà kọ̀ọ̀dà èyí náà àwọn àgbà tó wá sọ̀rọ̀ níbi ìgbà àwọn kan tó lórí pé ọgbọ́ o ọgbọ́ o tó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà kò sí nǹkan àtàkùn náà ìfọ̀n ọ̀ràn ní ẹ̀kọ́ tiẹ̀ èyí táwọn wa ọlọ́run àtàkùn láyọ̀ ọ̀ràn àbẹ̀kọ́ tiẹ̀ ẹ̀kọ́ ọ̀nà nìyẹn àbẹ̀kọ́ ọ̀yọ̀dà àyùmá lọ́bi sẹ́yìn àní àwọn àgbà nínú ọ̀dà wọn ń bẹ̀rẹ̀ ọkà ẹ̀wọ̀n náà lọ́rọ̀ àwọn àfa àti àfikù tí o tí ì gbọ́ná ẹ wọ́n ń bẹ̀rẹ̀ bí wọ́n ń bẹ̀rẹ̀ ọkà torí ó fún wa lọ ọkà ló jẹ ní sẹ́nu pé bá fún yàn sẹ́nu rẹ̀ káyọ̀dá bí ọba gbọ́ àyíwáyé ní. àmẹ́rì mọ́mẹ́ntì tí ọba tó wá lọ ọba pé mo lè pè yín ní nǹkan báyìí ó ti di kọ́nà wa kù ní ẹ̀yìn ẹ̀rọ náà àdìmọ́ àwọn ìṣàkàlù bá tó wá ní ọ̀pẹ ìkọ́ omi tó kù tó ń كما أسأت إليه في غيبته فأحسن إليه في غيبته wàá máa bó ti sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn rẹ̀ wá wábi tí irú àǹkọ́ tó ti sọ̀rọ̀ rẹ̀ láì dá ni irú àyè tó ti sọ̀rọ̀ rẹ̀ láì dá ọ̀run wàá máa lọ sọ̀rọ̀ rẹ̀ dáadáa mẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà. orí ẹ̀rọ mi ò mélé náà ẹ̀ ogún yàtọ̀ ń ta wàá bẹ̀ ní olé kàlímọ́mù hasanu bàtúni nípa ọba fi sọ̀rọ̀ yàn láì dá mi kan lọ́ọ́ sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa níbo nílẹ̀ náà bàbá mi kọ́ lọ́wọ́ yọ̀ọ̀dà rẹ̀. gbogbo eléyìí ti yé wa pé àlùkí ìbàlùkí dá àwọn ìdáǹpẹ̀lẹ̀ ìbàlù ìdáàmú ọ̀rọ̀ ẹ̀yìn ti wọlé o haramu lé o gbogbo ọ̀yọ̀dà rẹ̀. alahari káyọ̀ ẹni lónìí. من أبي رسول الدم وكذلك حرام حرام الدم بدليل قول النبي صلى الله عليه وسلم إنه حديث يقول لي أن النبي ساكن المسلمين وقول السيد كل المسلمين ولا يعرف إلى نبي لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاثة olúwa ní ìmúlẹ̀ yọ̀ǹda ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta nítorí bá ti lé lọ́jọ́ mẹ́ta láyọ̀ ẹ̀lò ètè aláàjì fún mi ní bá fẹ́ aláàjì bí nù àhámù ètè aláàjì fún mùsùlùmí ọ̀nà ọmọ ẹ̀yà rẹ̀ ló bí tó fi gbọ́ ọkọ̀ gbígbọ́ mẹ́ta. ẹnu hadithi ní ìwọ́wọ́ hadithi sọ̀rọ̀ ibi tí náà ti jẹ́ nípa ilẹ̀ tọ́ mùsùlùmí lọ́mọ́ àlẹ́bí nínú ẹ̀tọ́ mùsùlùmí níbi ọ̀lẹ́wà rẹ̀ kan wà á ń tún sáǹdì máa rẹ̀ yìí nílá dàkìyà ọ̀sálámà ti bọ́ba lẹ́yìn bọ́ba bàjẹ́ rẹ̀ nínú ọ̀lẹ́wà rẹ̀ ní àlẹ́bí nínú ẹ̀tọ́ mùsùlùmí fún mùsùlùmí ọ̀hún ìkẹ́ni ọ̀dù sàdà bọ́ba ẹ̀kọ́ òun ló ti bọ́ sálámà ọ̀pọ̀ sẹ́yìn ọ̀dà àdà hùwà àsùn èyí ń àti wọ́n lè hàní kásọ̀rọ̀ ìyàlẹ́yìn àti kánìyàn ẹni lójú. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti wá sí ẹsẹ̀ gbé lónìí, òun ni fásiwá àwọn àlùfáà tó sì ní. Ní haramu ni ká sọ̀rọ̀ ìyàlẹ́yìn, haramu ni ká sì yan mùsùlùmí ẹgbẹ́ ara ẹni nígbìnnì lójú. Àmọ́ ìjẹ́ ìjẹ́ kan bẹ́ẹ̀ tí ó lè ní ti haramu yìí tẹ́ḿpọ́rárì ni gbogbo ńlọ́gá jẹ́ haramu haramu mi là ló ń sèyà. o yẹ ẹgbẹ́ agbọ̀rọ̀ gbọ́ yé bẹ́ẹ̀. ọ̀rọ̀ bá ní kankan haramu ni tí nkankan bá ní ẹsẹ̀ ti dé ìgbà lẹ́yìn ni ìdájọ́ yìí ó yí padà kò ní yí padà pámẹ́nẹ́ńtì yóò yí padà ńgbà kan haramu ọwọ́ àdúgbò ni o ti wà láyé bí nǹkan fà á yẹn fi yí padà nígbà kọ́ńtántì nígbà tí kú ilé ọ̀padà máa ń tẹ́ ìdájọ́ ṣẹ̀rí ọ̀rọ̀ mi. Gbogbo ńlọrọ̀ máa ní haramu nípa ọba gbọ́ pé àwọn àtọ́ àwa dá ilé ìgbà ìgbàlì ayé lè wà ọmọ ìjẹ́ haramu. Èyí wò pé àwọn àtọ́ àdágbára àti iye haramu fún ọ̀sọ̀ dídí ni. Kàdà wọ́n ní halali ọ̀sẹ̀ ní ẹ̀rọ tọ́lọ̀ fún lágbára yìí. Lẹ́yìn ìgbà tá a nẹ́bí òjijì máa ń sọ̀tọ̀ sọ́ọ̀ haramu ọjọ́ tí ànábi ti kú láyé haramu ti àyè òmìnira halalu ti ń bẹ níjọ́ tí ànábi ti kú láyé halalu ń ìlà. nínú ohun táwọn àlùfáà kápadà sórí ọ̀rọ̀ àdìbà àwọn onímọ̀ báwo ti máa wo gbogbo ẹ̀rí gbogbo ẹ̀rí tí òfin nígbà tí ìgbà tó ṣe ní ọlọ́run ní àṣẹ báyìí ó tún ní àṣẹ báyìí ìwọ láwàá wọn láwọn àmàwá fẹ́rù kan bẹ tó ti pé ní à kò sí ní ìwọ bí fún àbí tó sọ̀rọ̀ lẹ́yìn kò sí ọ̀sọ́ fún àbí kékeré ni àbí kékeré ni á sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn wọ́n sì ní àwọn sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dà nǹkan báyìí á ti gbọ́dọ̀ sí fàáyìn àti àfàràjì fàáyìn àti àfàràjì dáwọ̀ àti àwọn àmì wọ̀ àwọn àti àwọn àkà ọ̀tà àbí ọ̀nà mẹ́fà yà eléyìí tọ́ba ti pé nǹkan káyì tọ́ba ti pé nǹkan ẹ̀rí gbogbo rẹ̀ ló ti kà fún wa ó ní ìdí gbogbo ọjọ́ ti di wọn ọba ti ti sí máa ìdájọ́ wo ni wọ́n padà wọ́n ìdájọ́ àwọn ọjọ́ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pé mọ́tò olúdú ìdájọ́ yíyá ọ̀rọ̀ ẹ̀yìn ìsìlámù nílé ọ̀nà àbámu. wọ́n ní mọ́tò ọ̀wọ́ sí mi mọ́tò sí mi ẹni mọ́tò sí mi ó lè fẹ́ rìpọ́ọ̀tù ẹ̀yìn ó kò sí. àbí ọ̀fẹ́ lọ rìpọ́ọ̀tù yẹn láti ọlọ́pàá ọ̀wá ní ìfẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn sọ pé oyè ti fẹ́. ọ̀wá lé ọ̀rẹ́ wa ẹ̀ kọ́ ti tẹ̀lé ìdúró mo sì fẹ́ sọ ní oṣù àmọ́ ìfẹ́ sọ̀rọ̀ ní ẹ̀yìn láti wọ́n ṣe ṣe kó lọ. òye yóò wá ní tòun ṣe é ó ń pè absolute ọ̀wá ní ní ọ̀hún wọ́n wá kó wá sí káàdì mọ́ rẹ̀ mọ́ra báwọn náà olùwọ̀pẹ̀ ọ̀rẹ́ máa gbogbo ibi tí àyè bá wà pé mágàdí ilé ni olórí ìlú ni ọlọ́pàá ìlú ni gbogbo ẹni tá a máa fi tá a máa fi gbólé sí pé lámà yín lé nínú lámà yín kò mí sí lójú ẹ̀ náà lójú máa lọ ọ̀rọ̀ ìpọ́jù ẹ̀ náà ní ìlọ́sọ̀ ń ọ̀rọ̀ ẹ̀yìn àmọ́ sẹ́yìn òbí jẹ́ àbábọ̀ ní pé ó ní kí ni kò ní tóbi yẹ lára táwọn àlùfáà àtúnká mustaphin mustaphin fẹlẹ́nufẹ́ bèrè fàdúrà bóyá ọkọ àtìyàwó ọkọ rẹ lè gbẹ̀gàn yín ti ń wò pé ní ọ̀dà àbíyàwó rẹ náà lọkọ bẹ́ẹ̀ bèrè ah, yá ní ọ̀dà àmì sáfẹ́ ìṣe ń lọ bí onímọ̀ ẹ̀ dàpọ̀ sí yóò fi lẹ́yìn rẹ̀ àbí yóò ní fi lẹ́yìn rẹ̀ yóò mi lẹ́yìn rẹ̀. nínú táwọn àlùfáà tí wọ́n tún mú pé ó lè fa kéèyàn sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọlọ́run ó sì yọ̀ǹda yọ yọ̀ǹda ni o nítorí ó lébi èyí ṣe pé ìdájọ́ bí bàbá di àdáàbí tàbá ní nǹkan níbi òun làwọn àlùfáà ní àgbọ̀rúra tòtò kọ́ dẹ́rú lè kọ́ dàbí ha àwa níjọ́ kọjá àti gbóríyàn. lára ẹ̀ ní mọ̀ṣàgbéru ẹni tá a rí pé ń ṣe ìgbàgbọ́ tí ọ̀dà pàtàkì jùlọ ń lẹ́sìn a ti fẹ́ kìlọ̀ fáwọn èèyàn pé a lámà yín kí n ṣe nǹkan báyìí o a sọ lẹ́yìn rẹ̀ tọ́ba nẹ́tẹ̀ tẹ́lẹ̀ ká sọ lẹ́yìn rẹ̀ a kì í ṣe nǹkan báyìí tí ọ̀dà ń lẹ́sìn o náà nù àwọn apá àtàkì ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ má jẹ́ kí kí ìbọ̀ òbí kéde ó di haramu tí wọ́n mú ọlọ́run ومن طلب الإعانة في إزالة منكر اوكي هنا جمع تقولي من التأويل تأويل àwọn àlùfáà dára tó lè má mú yí bá tó lè kú ní ìdájọ́ ìpìlẹ̀ tọ́lọ́wọ́ fi yọ̀ǹda òun ní bá nídìí kẹ́nìkan àwọn lọ́wọ́ láti ṣe ìdáàdà múntà yẹn ṣe tọ́lọ́wọ́ ọ̀fẹ́ à málàm àwọn kan ṣe nǹkan báyìí ní báyìí ẹ̀dá kan ẹ̀dá sẹ́mi pé ní tẹ̀lé àfikọ́sọ fún yín kí wọ́n ṣe ẹ́ bàtà wàmọ̀ tọ́lá balẹ̀ ànẹ́ta ìdàlẹ́ bí. ní kúkúrú àwọn examples ní táwọn àlùfà pàtàkì jùlọ mẹ́ta sáyà ń sọ ọ́ àwọn ọmọ ọ̀gá wọn máa fi sọ pé ní a ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dà o àmọ́ gbọ́dọ̀ ẹ̀yìn bá lé bí alẹ́ tẹ́tẹ́ ni àgbẹ̀sọ àmọ́ bẹ́ẹ̀ bá bẹ̀rù

àwọn àlùfáà ní arínú ẹ̀rí náà nínú Al-Qur'an Al-Karim nínú súnà aláwa Muhammad sallallahu alaihi wasallam kí kányẹrẹ ní lójì kámẹ́sálámà sí yàn kéèyàn sálámà kí a máa dà lóhùn àpọ̀lẹ́dà láwọn ọ̀nà kan. kí ni àkọ́kọ́ ẹ̀rí òun ni láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. anabi kéde pé a lọ ojú ogun báyìí jọba yìí o mo gba àwọn sọ̀hábẹ́. àṣetọ́ ni wá aráyè lọ́dọ̀ àwọn mẹ́ta kan nínú àwọn sọ̀hábà náà ni wọ́n o ọ̀pọ̀lọpọ̀ ìwà lọ́dọ̀ ní alẹ́ yìí. àwọn ni káàbù ẹ̀bùn ọ̀gá àlejò ọ̀bí ọ̀tọ̀ ọ̀tà àlàǹkù wàhálà lónìí ẹ̀bùn ọ̀gá ìjà ọ̀bí ọ̀tọ̀ ọ̀tà ابن الربيع رضي الله تعالى عنه ọmọ àdóni sí gbogbo àwọn ọ̀gá wa. à ń padà pọ̀ wá bẹ́ẹ̀. èyẹ jẹ́ mùsùlùmí ọjẹ́ sálábí ọjẹ́ àlùsúnà ògúnmọ̀ tó wà kámẹ́lù ìmọ̀ àti onísẹ̀lọ́mù yọ̀ọ̀dá jẹ́ bá mẹ́tẹ̀ẹ̀ta yà ní ma mẹ́ta mọ̀ wá ọ̀sẹ̀lọ́mù jọ́nà ọ̀sẹ̀lọ́lọ́wọ̀ ọ̀fẹ́. àmàdáni kàlámdò oríjòhún alẹ́ ìsìlá lámdò oríjòhún alẹ́ ìsìlá ìsúnà ìsìlá bíi ọ̀dọ̀ náà àwọn irọ́ bá kò pé wọ́n kọ́ yé mi ẹnì kan pé bẹ́ẹ̀ bá ti di mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wá ní àbùkù bọ́ba ti di tálábí ọ̀gbọ́dọ̀ wá ní ibi òkú sí bọ́ba ti di alùsùnà ọ̀gbọ́dọ̀ wá ní ibi tí òkú sí kàdà ẹnì kan bẹ́ẹ̀ alimami tètè ní aláwọ̀ kájí máa wí bẹ́ẹ̀ ọmọ ìfàwárí ló wọ́n ti wọ́n máa nù àpapọ̀ àwọn làwọn àfàwárí àtàwọn mọ̀lẹ́tàdé àtàwọn tó bá tún tó wọn láyé torí náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn bá dọ́gbọ́n wọ́n parọ́ ojú òsè wọn wọn ló dédé ní wọn ló jà wọn wọn ọ̀fẹ́ tẹ̀ láàánú ìlọ ìhàlù àdìhàlù tó yẹ pé ànábi ní bá wọn kò sí náà mẹ́tàn ọlọ́gba dùnà ìlànà àyíká bí ìhàlù bá dé. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí olúwa wá tó wà lọ́rọ́ ní dàgbà ìṣòro ọ̀sọ̀lẹ̀ pé lámàyín lámàyín nǹkan kan ò wọn o wọ́n sá ni wọn ò fẹ́ lọ́dún ànábì ṣe gbogbo náà ọ̀darí pẹ̀lú àwọn sọ̀hádà yòókù sọ̀dọ̀gbọ́ àwọn àdìsẹ́lẹ̀. ànábì wá gbé ìgbésẹ̀ kan wípé káàbọ̀ àtàwọn méjèèjì tó kù wọn tẹ̀lọ́ títí tí ọlọ́run ó fi bí àmọ́ òun gba tútú bá wọn ẹnìkan ọ̀bọ̀dọ̀ táwọn ṣe náà ẹnìkan ọ̀bọ̀dọ̀ ṣe kí ni ọ̀bọ̀dọ̀ táwọn ṣe náà táwọn pè ní ẹ̀yìn náà wọ́n ní ẹ̀yàn wọn ní odi wọ́n wá yàn wọ́n lókè yìí ọ̀rọ̀ ọjọ́ mẹ́ta bọ́ ọgbẹ́jọ́ mélòó fifty days kàmsúnà lọ́wọ́ kọ́lọ́ǹtò wa gbà tuntun bá wọn kótó wa sọ ayà kalẹ̀ pé wàhálẹ̀ wàhálẹ̀ sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ lẹ́bí náà kò jù. kí ni tó máa yà yìí lọ́dọ̀ àwọn onímọ̀? àlùmọ́ bẹ́ẹ̀ ní àbẹ̀bà ṣáàtúndùn mọ́tò àwọn tọ́lọ̀ fi sàánù wa pàtàkì jùlọ lọ́nà apá áfíríkà mi torí ọmọ Andalus mọ́bi tí pásọ̀ pèsè mágbègbè lónìí láti má lọ́gà pẹ̀lú àwọn tí wọ́n gbé ìsìlámù wá áfíríkà. àdìmọ́ ìrẹsì àbẹ̀bárì ni ìtumọ̀ àyà yìí àti gbogbo àyà àgbẹ̀ta bá rí àbájáde ìta bá rí pé ànábì ọ̀sán tẹ̀lé báyìí àbí ẹni báyìí sálámọ̀ sí ànábì ọ̀sán lónìí alimami abdulbari ni ìtì máa fà tí kányẹrẹ ni lórí oúnjẹ jẹ tọ́ nǹkan méjì. الأول التأديب عليه التأديب káfíń ní kọ́mẹ́ni bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pé bóyá tá a bá ṣe báyìí fún yọ ọmọ pé lóun ṣe é. وهذا الذي وقع في عهد النبي صلى الله عليه وسلم إليه من قدر لوعي النبي صلى الله عليه وسلم الإمام ابن القيم الجوزي رحمه الله أو أطفاله ولو ما تأخرون يتدادا tí a bá fara balẹ̀ tó gbọ́ ní wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àti súnà lẹ́nu kò ní ṣẹlẹ̀ sí. àlùmọ́ọ̀mù mi kọ́ yìí ni ẹnu kọ́ni ní ajẹ́pẹ́ oògùn mẹ́díkì ní ìyẹn mùsùlùmí ní òdì ìyẹn pé òdì tó jẹ́ aláàbí tó kù ní ìpìlẹ̀ tó jẹ́ mi ní kàrámù wúwa ẹ wúwa dàrá àlùbáwò kọ́ni mi ní gbogbo dókítà tó fún yàn lóògùn ẹ ọgbọdọ̀ níbi ọgbọdọ̀ níbi ìwọ̀n ẹnu kọ́ni mi ní pété ń gbìn o torí kọ́ ọ̀bá fún o tó yẹ tó yẹ kó o fún ara yòó nílé yìí òyì bọ́ bá lè fún fún kú iye tó yẹ kó o kó lọ o ti kí ni ọ̀pá nù ọ̀lẹ̀ mẹ́kọ́lì ní ẹ̀lẹ̀ mọ̀súùdà tàbí ìbòwò láì dàgbọ̀. àlùmọ̀súùdù tàbí ìbòwò láì dàgbọ̀. abẹ́ kọ́lẹ́kọ̀ọ́ ni abẹ́ pàmò abẹ́ kọ́lẹ́kọ̀ọ́ ni abẹ́ kóbà ìlànà alihajuru dàwa alihajuru dàwa lóògì wọn bí ọba ti wúlò òun là máa ṣe kí ni là máa apply bí ọba wúlò àyè apply ọba àwọn sálàbọ ìgbà tẹ́lẹ̀ ní aláàbẹ̀rẹ̀ lẹ́lẹ́ ìdájí kakọ́ ọ̀la ṣe kó sáà mi tẹ̀lé àwọn ọmọ ọmọ ọ̀nà àtọ́ àgbà ìlú àwọn ọmọ tẹ́lẹ̀ ní àná bàbá wòye sí ìtọ́sẹ̀ lójú ayé àmẹ́lì sọ̀rọ̀ àwọn sálàbọ gbogbo òlu wọn tẹ́yẹ sí ìyàmẹ́lò wọn tẹ́yẹ sí ìyàmẹ́ta ìyá náà yìí kọ́lọ̀ wa nù tí káàbọ̀ tó má yìí ìjà sọ pé ní àwọn òṣèlú àlùbẹ́ nù mẹ́yà nínú àwọn ẹ̀ṣẹ̀ká ní ọba lórí ni pé ìyàwó òun fáìlì ìdílé bọ́ọ̀lù láti dí pẹ̀lú mọ̀ pé ẹ lọ bí ànábì ṣé mo lè kó yẹ fún ọ. bẹ́ẹ̀ lọ́gbọ̀dọ̀ yìí ànábì ní ẹ má bá yẹn dé tani ọ́ ọ̀wá lọ́ọ́ bá lé kọ́dà ìyàwó wọn ń wò mo mọ̀ mi náà ọ̀pọ̀ mi o sì láṣẹ lórí mi àmọ́ ẹ̀yọ̀ ọ̀jà náà mi náà o ṣé mo lè òun náà kúrò àlẹ́ ọba kúrò àmì àtàtà ìdá wọ́ọ̀kọ̀tà lẹ́yìn ìmọ̀ ọ̀gbọ̀n bímọ rọ̀fẹ̀tà wọ́ọ̀kọ̀tà lẹ́yìn ìmọ̀ ọ̀gbọ̀n bímọ rọ̀fẹ̀tà olùwà ní bí ilẹ̀ ti fẹ̀ tó sẹ́yìn òwe lẹ̀ fẹ́ ó sì wá lé ní ó sì fún wa mẹ́tẹ̀ẹ̀ta ìgbà pé ní ilẹ̀ ọ̀fẹ́ máa ìdẹ̀yẹ ilé yẹn mẹ́lò ìdẹ̀yẹ ilé yẹn mẹ́ta. tọ́lá jọ fún bìjì ní gbọ́ ọdẹ yẹn mẹ́ta dẹ́yẹ ní gbogbo olù. àwọn àlùfáà sọ lélẹ̀ kọ́dà náà àwọn àlùfáà wa tó sọ bí òkè náà tó ń bàbá àlùfáà kọ́ àná ọ̀nà bàbá àlùfáà ní ní káfíń pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wàsáyé táwọn sálà fi lò nẹ́sọ̀ bí bàbá àlùfáà ní ìrìn ọ̀nà من موقع القوة والمنع إنما انطلقوا من موقع القوة والمنع wọ́n ní nǹkan fẹsẹ̀ lé lágbára ní ọ̀pọ́lẹ́jì òun ló jẹ́ kí n fún àpúláì tó lé ní ọwọ́ àtẹ̀sí. bàbá ń bá ní láwọn èèyàn tẹ̀lé orí láyé lónìí o. ìṣe ágírù ọ̀pọ̀lọpọ̀ ní òwúlò tó pé bẹ́ẹ̀ dáàbò ní òkun yìí nígbà tó bá ṣe mẹ́ta ní ti ní ìjà ẹlòmíràn nìkan ní ń dáàbò wọn ní ti súná òmìnkan náà yóò tún wá lóun sí ájúwò ògbà àwọn ará lórí ọgbọ́ ọgbọ́ súnmẹ̀ ọgbọ́ súnmẹ̀ súnmẹ̀ èdè ní ẹ̀ka máa láì rí sálẹ̀ gbogbo nǹkan ló ní kí ló fà á kí sì ní ẹ̀wọ̀n rẹ̀ àwọn àlùfáà wọn yìí ibùdó àbẹ̀bá ẹ̀mọ tẹ̀lẹ́yà ẹ̀mọ ìpọ́nlù wọn fẹ́ẹ́ wọ́n náà bá ní rahmanullah ẹ̀mí ọ̀dà ìwọ̀n tó pa ọmọ péré ìgbìyànjú wọ́n wọ kàdàwà ọ̀dà bí bàtà ń fún yàn yìí ń fún yàn lóògùn olùwà mi kò gbé àyùmọ̀ sùúrù ta ìbùwò láti láàbọ̀ kì í ṣe pé pé ẹlòmíì ẹ ṣe ìlàbù rẹ̀ ẹ kó bá yẹn yán pẹ̀lú ayúrù. nígbà tí èèyàn ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ rè délẹ̀ dáadáa délẹ̀ olùwà sára mọ̀ ẹ̀mí yẹn fún ní ìwọ̀n gíga ìyàní lọ́lọ́ yọ pẹ̀ka lọ́ọ́ lóko mi ní ìyọ́bà tó pẹ̀lú àwọn àbá àlùkò bá rí báwọn ìmọ̀ minority nìyí àbí ẹ̀rí pé oògùn yìí ẹni abẹ́ fún yìí kò sí ní kò lè wúlò fún. ìdí ẹlẹ́yìn yìí táwọn àgbà ní ájúwò lè fi kú onídàájọ́ àhámù sọ́wọ́ àti kíni àlá àtìkò yìí ní ó ní. òun ni wọ́n ní. bá tó ẹja sọ̀rọ̀ ọkọ̀ jẹ.

láàrin irú òbí tó lọ́la kí ni ẹ fẹ́ béèrè láti bo Canada ń gbèmí tí mo wà ní ẹ wá ń pé kí ni mo rí sí ọ̀kan náà wà pa àwọn àwọn àwọn àtọkọ mi ní ṣe kí ni ráàyò mi ń pa ìfẹ́ dábàá kàlẹ́ àtàwọn àgbà bá àkọ́kọ́ kíkẹ́ èyí kí lè yẹ rí kò ní ìgbà mi ló béèrè láti Canada mo wá kọ́ dàbí mo ní ọmọ ìlú wo náà ọlọ́mọ bọ́ńgá bíi ló ń gbé Canada ọmọ Bangladesh ń gbé Canada ọwọ́ arówó ń kọ́ lọ ọmọ Nàìjíríà wọ́n sọ fún un para sàrò. ṣèkọ́ni ti tẹ sígbẹ́ ẹlòmíì pé ìdí ń jẹ́ kàlàfíà ọ̀la ń sí mo ní wo ni ṣèkọ́ni ti wá gbà wọlé ọ̀nà ẹ̀ẹ́dùnkà àwọn akásálà náà ọmọ wa ní ìjẹ̀yà ni wọ́n fi ìmọ̀ òfin ṣe àdéhùn báwọn èèyàn kọ́ra àwọn àgbà aládìsí wọn béèrè ètè kíkọ́lé yẹn ìbẹ́ẹ̀ ni ọlọ́kọ̀ yóò àwọn ẹ̀ṣẹ̀ kọ́ níbí yìí èmi máa rántí bọ́ọ̀rọ̀ bá ti rí báyìí mo máa rántí ọ̀rọ̀ àbúrò àìrè wọn náà ọ̀rọ̀ ti ọ̀dọ́ ọ̀gá àwọn àgbà àwọn sáláàbù dáadáa náà sáláàbù ọ̀gá èmi wọn rò nígbà tí bìkínà dé bìkínà gbogbo sígbà tí bìkínà yẹn dé oríṣiríṣi ẹgbẹ́ ọ̀dà ti wo bìbí láyé nọ́ọ́mà àwọn kan wá gbàgbà ààyè òun bá adé sáré yẹn náà jáde ẹgbẹ́ ọmọ mi èyí ò ní jáde ẹ̀ ní rí mi wọ́n ní ló dé ẹ̀rí tó ṣe ìjọba yìí ni ṣe ìjọba yìí ni èmi ọmọ mi èmi ò rí òkú ìfẹ́ ẹnu èmi ò rí bẹ́ẹ̀. Bálájú wọn dáhùn ọmọ ìdíwú ní ọ̀gá máa kú ìlú jẹ̀bi lọ́dọ̀ àbá ọ̀dẹ̀dẹ̀ wò tí ọba jẹ́ bẹ́ẹ̀ nìkan ní pé wọ́n wájú ànábi ọmọdé yá Muhammad kàtẹ́lá àti kí ló burú yìí lọ ànábi kọ́ lọ́wọ́ ní gbogbo wa kẹ́lì kọ́ wá ló fún un máa gbé nǹkan ní àwọn afá aláàbí yìí ní ọba àwọn èèyàn pé ẹ̀dàkùnrin àmọ́ yín ṣe òpùrọ́ ni àbí ní àbólólòdò ni kọ́mọ́ bá àparọ́ mọ́ ànábì kan tí mo fẹ́ nà ọ̀pá rẹ̀ wípé kó ṣe ìyá àlùkà lásán lórí ẹ̀ bá wo gbogbo ẹ̀ tí mo ní wọ́n ti ní láti ta orí wọn ò ní rí nǹkan kan tọ́ka sí àfihà rẹ̀ wọ̀nà wọn ò ní rí nǹkan kan tọ́ka sí níbi ní àfihà rẹ̀ pé ọ̀sẹ̀ bọ àkóso ìbílẹ̀ àwọn. àmọ́ òmùrún èsì àdìjà òmùrún èsì àdìjà àwọn ọ̀nà kò láti pèyàn lójú ọ̀nà sọ̀rọ̀ wọn àwọn ẹgbẹ́ nínú táǹpẹ̀ ní mẹ́lẹ́ àdúgbà mi òun tètè àyè gba òun rò pé báyìí ìwọ rò pé báyìí kọ́ wá lè pé torí yìí ń láwọn aṣọ bí ìbàdí kíni láṣọ ìsọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìmọ̀ sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn ní àdáàdì òníwẹ̀ òun fún ìpìlẹ̀ àwọn àti àdáàdì wọn ni wọn mọ̀ lọ́wọ́ náà. torí náà ti wí àwọn òǹtẹ̀ wọ̀nyí ìtọ́ni ọmọ ọ̀nà kẹsíkẹ́ fún wa pé tọ́ba rí báyìí alẹ́ alẹ́ alẹ́ sọ̀rọ̀ lẹ́yìn alẹ́ alẹ́ alẹ́ ìmọ̀ràn lójú bọ̀dẹ́nì kẹta gbà pé ilẹ̀ dé ilẹ̀ ìdájọ́ méjèèjì òun fẹ́ àárọ̀ ìtọ́ba fi lè gbé kó ní àárọ̀ yìí ọgbọ̀dọ̀ níbi ọgbọ̀dọ̀ níbi ìdí ìyá àti gbọ́dọ̀ dé kọ́ta yọ rẹ̀ àgbọ̀dọ̀ dé kọ́ta yọ ọ́ ìdìmọ́ àdìgbà pẹ̀lú káníyàwó ìdè káníyàwó dà. nínú ohun tí mo tún rò pé ọyẹ ká fi kàn án nínú tí ọ̀pọ̀lọpọ̀ máa sásá bẹ̀rẹ̀ òun ni pé ẹ nígbà tó ti di onídìgá ẹ àwọn àlùfáà sì ní ní àlùmọ̀tẹ́lẹ̀ ìdáàbí ìgbà ní nínú tẹ̀lé kò ní ọlọ́run yíyá àníní lẹ́yìn. Àwa ìrú ẹni pé mọ́lẹ̀ mo tẹ̀lé lálọ́ yíyá. Olùgbé tí àti ìlú sọ́wọ́n kírísítà fanigéni lálọ́ ní yíyá. Àdìgbàdo ló ṣe eré àtúnbà sọ̀rọ̀ mi sẹ́mi àlẹ́ kan. Ìgbésẹ̀ àníkọ́ bá ti pé ìdábì máa ń wọ̀nyàn pé ọwọ́lé ọjáde òun ni àtọ̀ òun ni kíni àtọ̀ pé o ti kọ́lá ká ká àdúgbò pé ó sì ní kí ni àkéyà kí àná àkéyà ẹnu tẹ́lẹ̀ àníkílẹ̀ ẹ̀rù yìí ti mílẹ̀ sọ̀hárà nínú àwọn sọ̀hárà àlẹ́wọ̀ àgbẹ̀rẹ̀ kọ́lẹ̀ ló tẹ́lẹ̀ ẹ̀rù kàdá ìhàlílò àwọn sọ̀hárà àlẹ́wọ̀ kó lè ní o ṣe ní téèkì ọ̀rọ̀ kíni ń kọ̀ọ̀ àkíyà ẹnu tẹ́lẹ̀ àmúlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dáwò níjọ́ قالوا الحريفة والصحابة الذي أنكروا سماع سماع البين لله الحق ومنهم من أنكر أن يكون الإسراء يحفظا ابن يعني حريفة والصحابة النبي صلى الله عليه وسلم إن هي ربيان إليه ومسلمين أقول به ربيان إليه وإن الميت لا يسمع لا يسمع قرع نعالي àlè òkú ọmọ gbọ́ kíni yọ ọmọ gbọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ bàtà ẹsẹ̀ àwọn ará ilé rẹ̀ nínú olùwárí àmì wọn là nàbẹ ń bá àwọn ará òlé ìbò gádìrì sọ̀rọ̀ àwọn tí wọ́n sin sínú rẹ̀ tí ń fi hàn pé ní ẹni níbẹ̀ ló sáré lè gbọ́rọ̀ ìmúlẹ̀ ní àti àríkà àwọn sọ̀hábà tó náà kò ní bẹ́ẹ̀. alàkọ́kọ́ ń bí bẹ̀rẹ̀ àkùsù ànábì kan sùn lọ́kàn lánàá lọ àlùfá èyí ti kọ́nà yìí ni ó fi ara rẹ̀ gbé e lọ òbí. àgbà ẹjọ́ kábọ̀ ń pinna. ìdílé yìí ti wá tó táwa yọ wọ́n tó kóòmù ló kéde kóòmù súnà. ìjẹ́kẹ̀jẹ́ ní àgbà bíi tiwájú. bàbá kúrò láàrin yìí àwọn àlùfáà bàbá ńlá nínú ìgbà ń bùsùn yẹn wá. ولا الإمام ابن حزم على جلالة قبره على جلالة قبره الإمام ابن حزم مع عفا الناس أكثر في ذلك ọlọ́run àtìsí kan láwọn ọ̀nà bíi dáńpé ní àlàmáhù ọ̀sùnfà ẹ̀yẹ ń kó sọ̀rọ̀ bàbá قال الشيخ الألباني رحمه الله تعالى وأنا لا أستطيع أن أقول إن ابن حزم مبتدئ ẹnu mi ò gbà kí n gbé yíyí àlè ẹ̀nà àbí kí n tiẹ̀ gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n wí ń pa ìmọ̀ bẹ̀rẹ̀ mẹ́hẹ́fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wí ń pa ìmọ̀ mú ẹ̀nà sọ́kàlì gbogbo yìí pé ẹgbọ́n àzùn káàdì ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ òní bẹ́ẹ̀ o àmọ́ káàdì ẹ̀ o pé ní ẹni tá a mọ̀ pé ó ń súnà ní àtọ̀tán rẹ̀ àtàlẹ́ rẹ̀ àlàsúnà ìdàbí yìí sọ̀dọ̀ àwa rí kó ti èsè kíní kan lẹ́yìn tí gbogbo yẹn wá rí kẹ́yìn kan ṣe kíní kan sẹ́yìn ń rò pé ọ̀yẹ́ kó ti lẹ́yìn nínú mọ́nà àgbà àdìsúnà ọ̀jọ̀ba. ìgbẹ́yìn tó mọ̀ pé ní ó ti di ẹni láti adúrú torí pé adúrú àlùmọ́ tẹ̀lé dá. òun ni bàbá ń bá ń sọ bó mi ṣe ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó ṣe ìtàkùn gíga àtẹni tó di kíni mọ̀kútà gẹ́rù tó di kíni òbíbi ní ẹni ló ń bí ní ló mú níṣẹ́ tó gbé gbọ́dọ̀ kó tí o gbé òṣèlú máa sọ báwọn èèyàn bí nàìjíríà tá a wà yìí tani ọ̀mọ́ ń bí yá láǹkàrà wa tani ọ̀mọ́ ń bí yá ọ̀mọ́ ń bí yá tó ti pín ní ìjọ àlùsùn náà láwà gbàdé ọ̀nì ayé láti fọ́ níbi tó yí pé àkóyè ìgbàbáyé láwọ̀ ọ̀yẹ àwọn òkòyẹ fún mi a sì mọ̀ pé wúwa àdàsùn náà. يدعو إلى السنة إليه يعين بتوقع ابن تيمية أن رواية والصحابة فبان ذلك رواية وجوه لكن لا الإمام ابن حزم وغيره الإمام النووي والإمام ابن حزم أقول يجب láti kàtà àti wà ń sílẹ̀ nìyí. Ajíjọ́ kàlá bá gbọ́ pé ọmọ kan kó náà bo Patrick Bani ìyá mi àti ọmọ wa lọ́sẹ̀. Òun kò fowó ra òun jamiu islami àmà mú wa gbé àlọ́ fẹ́ ọkọ wa gbé wọn mú wa gbé àlọ́ fẹ́ ọwọ́ ló ń ti gbọ́ pé asọ́nbíyà ni nàájàdù ọba kó gbogbo pátó ntaari hmm, ní ìdálẹ́nu ní méjìlá àbí gbogbo bẹ́ẹ̀ ọba kó gbogbo ẹ̀ ní jamiu islami àlẹ́rẹ̀ ó ti sanná lùtù títí àwọn bíyà ni gbogbo ẹni máa ń wọ̀nà láyọ̀ ọ̀nà pa àwọn àwọn apákan náà ló ń bẹ wọn mọ oníbíyí àlọpọ wọn sì máa gbẹni ọmọ ya lọpọ. wọn wá lọ ẹjọ́ yé wa pé ìwà àgbàgbọ́ yìí ní kọ̀ọ̀dé pé yẹn jẹ́ bíbí pé bíbí jẹ bíbí àgbà mi ọ̀pọ̀lọpọ̀ sẹ́lẹ̀ mi ń ní bíbí àlọ́dọ̀ bí ní bíbí nínú mọ̀ sí níyàwó lẹ́yìn ọ̀sán ìyá lọ́la yìí. ìjẹ́ yòó tó láti wá yọ ọ́ gbé ojúkẹ́ ni wọ́n yọ owó ẹni bẹ́ẹ̀ ọ̀yọ́ nù àwọn sọ̀hábà ọ̀yọ́ nù àwọn táàbì ọ̀yọ́ nù àwọn àyínbà ọ̀hìnmá ọ̀mọ̀tọ̀. sọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. lórí náà nínú àwọn tí ṣèkọ́ni máa tàpamẹ́ sí tí ó bìlà nígbà tó gbé ah, àbíkẹ́ ní ìfẹ́ dàrú bàbá ẹ̀kọ́ dàrú. ẹlẹ́yìí tí mò ń sọ lọ mo ní wọn á máa fi wọn á máa tó yé wa pé ní káàdà tàfàràá and absolute ìmọ̀ ìdíjẹ́ ìmọ̀ọ́nì kíníjẹ́ ìmọ̀ọ́nì kà wọ́n ní torí pé ní ìyàbá jẹ́ múmi ní ìdókòmọ̀ pé ní ó ti pé yányá òní dídí òní lábùkù kára rẹ̀ lọ́nìlá yálà ìmáàlà ìlà dáàbà báàbòwò lámìyá àkùlù ìlà dáàbà báàbòwò lámìyá àkùlù padà lè rí pé ìmánì yẹ lára èèyàn ìyẹn ni pé ìmánì rẹ̀ ò pé ẹni ìmánì láyé lẹ́yìn àwọn àdájọ́ ọlọ́run ọlọ́run bá ti wọ́n ní màsùmí gbogbo ńkàlùkù yọ máa ní nìkan tí ó kù sí bẹ́ẹ̀ bá wá kù sí nìkan ìjà ayé yọ kó nílé èdè mùsùlùmí máa ń tàǹdà wọ́n ní bẹ́ẹ̀ náà lórí lágbóyin bẹ́ẹ̀ ní pé bá a bá rí ẹni tí ń ṣe súnà àwa rí i pé yóò ṣe nǹkan kan táwa rò pé a bìjà àdáfárí ti bá a tẹ̀ wá gbà kékeré ni bìjà à ń bèèrè lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú padà bèèrè àwọn béèrè yẹn ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ yìí ṣe bíi àmọ́ ká tiẹ̀ gbà pé kí ni ọ̀gbìnbí ni àbíyí wò kó láti wá mọ̀ sí àpúláyì ìdájọ́ tó ń ka mú tíra báwa bá ní ábírú àdìmọ̀kìyàjẹ́ ọ̀tọ̀ ni mọ̀kìyàjẹ́ lójú tó dòkó yìí ni tó dòkó yìí ni à. eléyìí ẹni tó tún ṣe kọ́ yé ọ̀pọ̀lọpọ̀ la ń gbọ́rùn yẹn wọ́n ṣe mọ̀wá gánà láti ṣe mọ̀wá gánà àlókùn wọn lé làákùn àmì ìyá. à ń sọ ní àwọn alimami ló ń bẹ sẹ́yìn bí yàrá ìmọ àgùntàn ọhún dáadáa ẹgbẹ sẹ́yìn bí yà ní ọjìyà sẹmẹ fèrèsì sẹn bọwọ àtún wà máa fìyà wà káyọrún wà ṣàkó wà bẹyà àtún wà sùn. sẹ́yìn àní ẹ̀yìn láàyè nìkan òun kan náà tàwí ìtúndé ní abáwíjọ ilẹ̀ bẹ́ẹ̀ yé wọ̀sùn lẹ́kùn ìlà ikú sísè òkú sírèjì tẹ́lẹ̀ ní ọwọ́ àtàrà ẹni ara òní súnà kí wàá lè dájọ́ rẹ̀ ẹ̀fọ́ tẹ́lẹ̀ àní ìtọ́wá kò ní pé ní lùsàkó pé kọ́dọ̀ lè máa bí nínà fún wa wọ́n ló bọ̀ kọ́dọ̀ lè máa bí mẹ́lẹ̀ máa àwọn àti ẹ̀kí ìfẹ́ tá a ní sí déédéé dáadáa ń bẹ lára ìbínú àbáyéjọ ń pọ̀ ìbínú àbíjù ní kàmẹ́jẹ́ lónìí àbíjẹ́ kí ìbínú wọn kọjá inú wọn bá níta àbílà lára rẹ̀ ẹ̀mílẹ́sẹ̀ ní àlejò àbáyé ní kàndẹ́sẹ̀ sàkéyè bí o lè ta gbámú àwa wà já rí pé olóńjẹjọ jẹ ń lérò bí ìjẹ́ ni mo tó yẹ sí ìdí pé ọ̀gá sí ọ pé òṣèlú ní ọjà lè lò ta. ọ̀rẹ́ wàtó kọ̀ọ̀yàdùwò léda rẹ̀ kọ́tù. Bọ́lá jẹ́ ọba ìgbé tó gbé tó ní máa ń gé lọ́wọ́ àgbè ọwọ́ rẹ̀. Bàbá wa gbé ọwọ́ rẹ̀ lọ́wọ́ wọ́yọ̀ sọ mi bẹ́yìn báyìí máa yẹ fi àjàdì yìí. Àwọn àjẹ wọnú ní owó mùsùlùmí ẹ̀kọ́ lè jọ ọmọ ẹ̀jẹ̀. Kílódítà fi gbé lọ́wọ́ ìsẹ̀rì kọ́tù. Kílódítà fún ni jọ ọmọ ẹ̀jẹ̀ ìfàgbèrè ìdámà àbí àtìlà. Ìfàmìlì ìpàdé láti. Ìfẹ́ الإمام الطحاوي صاحب شرح العقيدة الطحاوي الإمام الطحاوي الولاية إليه الولاية سبب الولاية وسبب البراءة ààyò ọ̀nà tó yẹ ká fà máa láre ààyò ọ̀nà tá a bìrì dégé ní tá a bìrì ìyànjú láre. àwa ní ilé kọ̀ọ̀kan orí ọ̀kan ọ̀dà fàmìhàgbó pàmùwà màgbógbó mèjìhà wàmàgbógbó mèjìhà. a ní bẹ̀rẹ̀ nítorí orí ti ń bẹ láre á sì bínú rẹ̀ nítorí kẹ́ni nítorí àbúrò ní ìrẹ̀lẹ̀ rẹ̀. wọ́n lè má bẹ̀rẹ̀ pẹ̀lú ní àmì náà tuntun mọ̀ kálẹ̀ kan wọ́n á bẹ̀rẹ̀ ti sábà kan lé yí àti súnà ìwọ̀n jọ̀nà yóò bá ní fún mi láyé káfí ìlànà àwárí wọn mọ̀ tẹ́lifíà wọ́n mọ̀ ní wà àpapọ̀ fún mi. ẹ̀rù sẹ́yìn àti ìtòrò bíi tó gbà ó súnà wà lórí àwọn tí yìí nǹkan ní àwọn àwọn àwárí àti mọ̀ tẹ́lifíà kan béèrè kò sí yìí kò sí ninety nine kọ́lá kò sí ninety nine point nine percent ẹ̀ máa kọ́ jẹ́ mú mi ní hundred percent àbí kọ́ jẹ́ kíni zero percent àmọ́ ní mùsùlùmí fifty percent ní mùsùlùmí ninety ní ninety nine ní àwọn àlùkò yóò ti di gẹ́gẹ́ tí mo máa kọ́ wà nù náà àbí oṣù ìgbàlá nìkan náà gbogbo àwọn àlùsùn náà lọ látàrí àmì sọ̀rọ̀ lọ àwùjọ náà ni wọ́n ti ń yá mọ̀ pé wọ́n dà bí kí ò dá òun náà dábò máa wá rí òun náà nínú àwọn tí mo àwọn àwọn ìṣẹ̀ṣẹ̀ tó ní lè máa jẹ́ ọ̀dà mọ́ wa ní gbẹ́ bàbá wa ti láì pọ̀ kọ́dà bọ́ bá ṣe é tó kó àtọ̀sán rẹ̀ àpòlù rẹ̀ tí mo wí gbogbo òdúdọ́mọ sún gbogbo àwùjọ pé ó sún náà lábẹ́ gbogbo ìdẹ́yìn bá ń gbé nàìjíríà ní gbòmí ni amanda àbí màgbé oṣù náà òwe bíyà èyí wọn wá lẹ́yìn bí èyí wọn lò pé wá lórí ìgbà tó bá ti pè yàn lóṣù náà ọ̀gbọ́dọ̀ tà sí máa ń ó sì lè wá jẹ́ pé lò bá ti ṣe torí from my own experience ọ̀pọ̀lọpọ̀ ń èyí ṣe mú ọ̀rọ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ ìṣàkùnrin ọ̀rọ̀ ìpìlẹ̀ tó tọ́wọ́ lè pe méjì tẹ́tọ́ lè tó lè pe mẹ́ta mẹ́rin ìjẹ̀wá púpọ̀ ẹ̀rí nínú tí ó yẹ ká tún fi èsì. Ṣẹ̀rí eh, àtẹ̀wò tí mo máa ń fi kí ọ̀pọ̀lọpọ̀ jẹnẹrẹ́sì ayé lèmi ọlọ́run lè ní ní ọkọ tó ní dà àti bẹ̀rẹ̀ kéwú kó tó da íńtánẹ́ẹ̀tì. sẹ́yìn gbogbo ṣe pé ní ayé íńtánẹ́ẹ̀tì lọ́gbà súnmọ́ àdánwò pàtàkì àdánwò. because àwọn lẹ́bù ìmọ̀kánbẹ tó ṣe kó níbi lọ́yẹ kéèyàn ò dé kó tó wà ẹ̀kọ́ nígbà wo ti ṣe bẹ́ẹ̀ nígbà wo ti ṣe bá. ní wo kíni kọ́ńtẹ̀tì táwọn àbá ti sọ ọ̀rọ̀ ìtàǹpẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ní lórí sábàbù àwọn àlùfọ́ onílẹ̀ tí ní sábàbù lòsì sábàbù àti yóò wá kàn pé wá báwọn bóyá níbi ìlú kan làwọn àlùfáà fi sọ ọ̀rọ̀ tí wọ́n sọ bóyá wá àwùjọ ẹ̀wọ́n tí mo ń bàlá ní wípé àwọn ọ̀rọ̀ mi ń bẹ́ táwọn àǹtá ń gbé pamọ́ sára ájú kí ló dé ó انطلقوا من موقع القوة والمنع àwọn ni wọ́n wà ní position of authority gẹ́gẹ́ bá nẹ́ẹ̀mí ti wà ní position kẹ́ni authority tó lè gbé kẹ́ni ọmọ sọ̀rọ̀ sí káwá àtàwọn àlòkù rẹ̀ náà tó sì tẹ̀lé tó sì gbúdò lára ìwọ̀n náà. nínú àwọn nǹkan míì tí àwọn onígbé màmá wò wọ́n máa wo ìwòye subhanahu wa ta'ala. èyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ na ma náà wàá máa sọ bẹ́ẹ̀ pé lórí eléyìí mo bí ẹ̀kan ni pé ẹnìkan náà ònìkan náà lọ́ba wọn. ọwọ́ ni ọba fi aburú ní dáadáa tó àmọ́ ilẹ̀ òun ní pé gbogbo omi tí wọ́n sá àbá ti kéré tí wọ́n sá àbá ti pọ̀ kọ́lá bọ́ yẹn láti nǹkan ní tẹ́lẹ̀ á lè ní apàdé ilẹ̀ lórí ẹgbẹ́ náà ló á lè tẹ̀lé olúwa bá pàṣẹ bá ní wa mọ ẹnu sọ̀rọ̀ ọ̀sán àti gbogbo àwa náà wà yàgòdò náà mi ń dúró nígbà àti wà ń tẹ̀lé àwọn sọ̀hálẹ̀ anáwó àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ń kú àwọn òòsà ẹni ìkú ló sà àbí ẹni òkú sà orin ní abábúrú wọn ò lè àwọn òòsà yẹn. wọ́n nígbà táwọn ẹgbẹ̀rún ní orin àti ẹgbẹ̀rún ní àti wọn ẹ̀ẹ́n ìtẹ́wọ̀n báwọn ọlọ́run àwọn ẹ̀rẹ́ ń gùn ọ̀dà ọlọ́run ti ní àti ó sì ṣe báyìí ń wọ́ ká olùwàlúwọ́ ti bẹ́ẹ̀ ẹ̀fà òòsà jẹ́ ẹ̀mú òòsà náà àti ẹnu bìbí ẹnu bú yẹ tó bú lọ àjò wa ẹnubí pépé ìwọ̀n wọn wà á tẹ̀lé wọn wá yọ sọ́lọ́ ní wọn wá bú ọlọ́run tí ni ayé àní fún wa òun ni àdìmọ̀wá dáná wá dáná dáadáa ẹni kò sí dáná pé máa wọn yẹn pé orí ara ẹ̀ lọ́kọ̀ àbáwọ̀ ara ẹ̀ dáná pé ìnànà àti wọ́n èyí táwọn àlùfáà sùn náà ló ń pè é gbogbo ní wọn láàwá ẹ gbogbo ní kí ni wọn ṣe àdàbà ẹnu ẹ̀yà mi ní ìgbọ́dọ̀ sáyé. àwọn ìfẹ́sẹ̀ ń pẹ̀lú ilé ọ̀tá àlẹ́ aláwọ̀ rẹ̀ nílẹ̀ lábára ọ̀ aláwọ̀ rẹ̀ ló ti wáyà bọ́ọ̀ bá dé òkúgbọ ọ̀tá sọ fún wa. mọ́tàlá àlẹ́ aláwọ̀ kankan níbi tẹ̀lé abájọ́ wa ní pọ̀ mọ́tàlá tó bá rí bẹ́ẹ̀ lọ kí dáadáa ìṣẹ̀rí àmì ẹ̀sìn ní ìpínlẹ̀ pàṣẹ. àlùfáàmì ìrọ̀lẹ́ ní alẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ní àìmọ̀ sábà ọ̀gáàbì ìrọ̀kẹ́kọ̀ọ́ púpọ̀. ìrọ̀lẹ́ ní àlọ́jọ́ kan àwọn ọmọ ẹgbẹ́ wọ́n wá bá àwọn ọ̀sán ní mo sí lọ́wọ́ wọ́n ṣe fàájì ọ̀kan wá ta wá náà wọ́n ṣe wòlá. àìmọ̀ ìrọ̀lẹ́ ní wọ́n ṣe ní ìdá inú ilé ní àní lọ́dọ̀ àwọn ilé. Ìrìnàjò mi ìrìnàjò mi àní. Ẹ bá sí àwọn ilé ìgbọ́wọ́ tí wọ́n ń Ìbínú tí wọ́n bá dìde ń bẹ̀rù. Èyí wọ́n pàṣáàdì tí wọ́n tí wọ́n dánwò láàárín ìlú lẹ́nu pẹ́ tí wọ́n gbé wọ́n dé mú kí ni wù ú ọ̀dí tí wọ́n mú sí wọ́n lè jọ ọmọ mú sí wọn. ẹ̀yà kò pé dẹ́gbà lọ́jìdá mi. ṣé pé ọ̀nà ìdọ̀lọ́jìdá. àwọn àkàṣe ní àwọn ẹni tí wọ́n ti gbónú sí yé ẹ̀rọ méjìlá náà ti fi ní apilikéṣàn rẹ̀. káàpọ̀ dání kò sáwọn àgbà àti máa ju fún sípinni nínú mọ́tìlá àwa nínú mọ́tìlá àwa. kó sáà fà يدعون من دون الله ويصب الله عنه lára ní ẹnu àná àwọn tí mo fún gbogbo yẹn ká máa wò mo fi ní kọ́ ẹ̀rọ mi akásọ̀ àgbọ̀ yíyé bẹ́ẹ̀ ẹ̀yìn kọ́lá àwọn ní ìwé ìsàmù tàbí yàtọ̀ ẹni kò fi bẹ́ẹ̀ o àmọ́ ìlú ń kàfàrà rẹ̀ aláǹtàmà tó àwọn akọ wa ìwé ìlọ́lẹ̀ ń lọ lóyìn àwọn akẹ́kọ̀ọ́ bẹ tí ò ní ìdí àbúrà ẹ̀ẹ́dínmá ìlú bẹ́ẹ̀ ní báwa ní ẹ̀mí onímọ̀tẹ́tẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ sí ní. lápẹ̀júwe nínú àwọn àlùfáà bá sọ̀rọ̀ nǹkan fún mi tí wọ́n ń pọ̀ lẹ́mẹ̀ ní àfáà náà náà lé wọn làwọn lọ sí dáwà ní India ẹ̀mọ̀ tó ní àti wọn àwọn àlùfáà tí wọ́n máa wá Nàìjíríà náà ẹ̀

àwọn àlùfáà àbẹ̀rẹ̀ sọ pé ìwọ òun àwa òun náà ní gbogbo àwọn bọ́ọ̀lù àwọn bọ́ọ̀lù làwọn náà ṣe inú mi dá wà yìí. pé àwọn mélòó ni wọ́n ń lò sẹ́yìn àwọn tó pọ̀ ní ìlú ilé ìmùsùlùmí wọ́n ń sùn lọ́wọ́ ní ẹgbẹ́ wọn lẹ́fà àti máa sùn lọ́wọ́. ẹnì àmì ẹ̀dá kò dé mọ́sílá àlọ́ àbí mọ́sádà. mọ́sádà. torí náà ẹ̀dá kan yá gbọ́ ìsìláàmù yìí bọ́lọ̀ ti fẹ́ ẹ̀jẹ̀ kan ilé tí mo sí àlọ́bà àná. ìjọ tá ànábì dé sólù rẹ̀bíà ànábì ní bẹ́yìnà muhammadin rasulillah pé àpanupọ̀ láfẹnukùn lórí ni o láàrin muhammad òjíṣẹ́ ọlọ́run wá kùrẹ́yì àtàwọn kùrẹ́yì nígbà táwọn kùrẹ́yì wọn yà tá a bá gbàgbé ọ̀dún láì lọ láwọn bọ̀dù ọ̀pá ilé yìí rẹ̀ kí ni kó wọn kọ Muhammad ibn Abdullah táwọn amọ̀nù. وكان النبي صلى الله عليه وسلم لا يكتب ولا يقرأ وكان لما كان النبي صلى الله عليه وسلم ما تزيد وناس àmọ́ àlìmọ nǹkan kọ ọkọ ọmọ rẹ ọmọ nǹkan kọ àbí ní nǹkan gbọnà wọn là nẹbi wá dájú kọ àbí ànẹbi wọn sọ báyìí pé kó mi lè àlè kó mi lè àlè àlè parẹ parọ sùúrù láì wọn làwọn ọsọ yẹn ló ṣe ní parẹ ní lára àbí nàìjíríà kọ́lá àpèwá yà kàtó yẹ pé àbí wọn mọ́ ìlànà àpèwá èmi ní kó wá àmì pa kéyìí bí ìgbẹ́ òkúrú dárì lọ sí ti fún wọn ní parẹ́ rìwáyà fi rin ilẹ̀ pé kí lànàbí wá ṣe ń yọrẹ́ ànàbí understand mo kíkọ àmì náà ẹ máa kọ́jú ẹ máa understand ẹ máa ẹ máa rí ìwé ìwé ìtú ìdè báyìí ànàbí máa fẹ́ kí ẹsẹ̀ fáàdì fẹ́ kọ́ àtẹ̀sùn ìdè ìfẹ́ lára ẹ̀mí ń dáhùn èmi kí n pé ọ̀jẹ́ òkúrú láì bàtà torí ẹ̀ lẹ́nu àṣìwò ànábì wáyé ẹnu tó fún mi pé ọ̀dà sóòfì ni kí ọ̀ṣun láyé wà níbẹ̀ lórí mi ọ̀gá sọ̀rọ̀ náà báyìí ọwọ́ àfihàn kọ́ ọba ẹgbẹ́ yín òbí sí ẹ̀ẹ́dì ọdún mi ní ilé pé lágbo yóò fi àti bẹ̀rẹ̀ yìí ó ní parí sí ní àkàrí mu fama àrùn sọ̀rọ̀ náà báyìí ànábì kọ́ ọ̀dọ́ sí ní ọ̀pá àrùn sọ́pàá rẹ̀ lẹ́wọ̀n ọ̀tún tí máa ń ipò tí wọ́n wà ìgbọ́nà ẹ̀sìn máa ń tí wọ́n yarí kalẹ̀ àwọn tó náà yarí kalẹ̀ ìgbọ́nà mọ́tàdà tí ó wà tí ó tí ó tí ó gùn tí ó kọ̀ ní kíni. àlẹ́sọ̀ àdọ́là mi rọ̀súlù láì ní wọ́n kọ́ ò kọ́ ò òjijì ọlọ́run yìí tó àwọn nǹkan wọ̀nyí la dé ní ìlà kan bá tàtà wa nẹ́bí ẹ̀ma tàtà nẹ́bí wa sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ rẹ̀ kọ̀kọ́ mẹ́ kọ̀kọ́ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ àkókò nǹkan tó mo rò pé ẹ̀kí sọ nínú tí mo rò pé ńlá wà lálẹ́ òun ni pé èmi ò mọ ibi tó ti wá o ká yà sá ká máa wà bíi kọ́ọ̀ di ọmọ ẹ̀ta ẹ̀ka kò kí ni èyí ń wá lára àìsùnà kí èyí ń wá lára sálábí. ọwọ́ abẹ́ dàbí lọ́dọ̀ ẹlòmíì lónìí pé kí ọ̀gá sì máa búyà kí ìsúná. Àbẹ́ni máa ń kí àdídí ànábì fún ọ sọ́dọ̀ ọkọ̀ ọ̀sẹ̀dọ̀ àdínkù Ánásì Bẹ̀mẹ́rin kí wọ́n di ànábì. وفي أنس يقول عن النبي تريد قال لم يكن رسول الله صلى الله عليه وسلم سبابا ولا لعانا ولا فحاشا النبي يقول النبي إلا النبي صار بلنا ọmọ bíbá kan bẹ́ẹ̀ ní ọ̀dọ́wọ̀ ní ẹ̀nu ọ̀dà bàṣà làwọn béèrè fún wa fọ́ sùn. bí a náà ti lè wọ̀nyí àná ni sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kó lọ́ọ́ rí láti lè lọ́ọ́ fi dá. بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وأدوله عليه سيارين فيما فرم ومسار عليهم معدل سوء البناء gbogbo ọ̀rọ̀ yìí kẹmẹ rò pé abẹnìkan ni wọn bá rí àmọ́ àwọn àrùn tẹni náà ọkùnrin láàbò nílùú yìí ni mo sọ ọkọ tí ó ń jìyà ní ọmọ ẹ̀yà mi ọgbọdọ sọ sínú ẹ̀ka yìí èyí ọ̀gbọ́dọ̀ kọ̀ntínú báyìí kí ó bí tó fi kọ̀ntínú àbọ̀ rẹ̀ ọ̀nà àyàpọ̀. mo yẹn rántí ẹ̀ ní ẹgbẹ́ ìsọ ìpínlẹ̀sì kan ní fún mi. àbímọ̀tọ̀ ọlọ́dún kan lónìí mo wà ní Saudi ní márùn láti. ọ̀sán náà àwọn àgbà bá Áfíríkà lónìí lọ́nà fi sàánú wa láfíríkà ọ̀hún ní dr Mohammed ahmedu àmì wọ́n ní àwọn ọmọ kan tẹ àwọn láti France àwọn ọmọ tí wọ́n ń gbé France ni wọ́n ilẹ̀ náà wọ́n dàgbà sí ilẹ̀ náà wọ́n ti gbọ́ ìdáhùn yìí wọ́n wá ọlọ́pàá ẹ̀ wá gbà wọ́n wá ní ṣé ìkọ̀ọ́ fẹ́ kọ́ fún un máa ẹnì kó ń ṣe ẹnì kó ń ṣe kó ọlọ́run mẹ́ta àwọn gba ìsìláàmù lọ́kàn àwọn gbọ́ àwọn gba ìsìláàmù lọ́dọ̀ àfa súnà làwọn ti gba ìsìláàmù. bóun ṣe wá ń bá àwọn sọ̀rọ̀ lónìí yìí àwọn méjì ìmọ̀lẹ́ dáadáa wọ́n ti tẹ̀lé dá wọ́n ti padà sí inú ẹ̀sìn táwọn sọ̀rọ̀ lẹ́yìn. òun yìí náà ọ̀rọ̀ rẹ̀ yìí náà jẹ́ kó wọ́n mọ̀ tó máa bẹ́ẹ̀ lè lọ bóyá òun náà jọ ìwọ̀n ẹ̀ lórí ó di ó di òun náà ti bẹ́ẹ̀ jọ àná wọn á ní wọn á ju ìyín fún òun lóun nígbà ọgọ́ àgbá ìdíyìn fún náà máa fẹ́ àti òun bá gbọ́ lẹ́nu yín òun ó di ìmọ̀gbóyò kan náà wà ọ̀dà àbájá ìgbọ́rọ̀ tèmi bí èmi ọgbọ́ ń tọ́sẹ̀ ẹgbẹ́ ló dé táwọn àgbọ̀ ń bí ọ̀kanlọ́ àgbọ̀ báwọn pé àwọn mẹ́ta làwọn báwọn gba ìsìlámù àlùfáà tí àwọn ti gba ìsìlámù lọ́dọ̀ ọ̀sùn náà lọ́nà tó ṣe náà. àti bó ti di káwọn ọ̀dọ́kà dé láti ìlú kan ní ọjọ́ kan tí wọn dé ìlú táwọn ní France. nígbà táwọn ó rí ni pé orí àbá yìí wọn gbọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ pé wọ́n ń àná pẹ̀lú tó ní ṣe báyọ̀ sí nílò làwọn oṣù oṣù níbi tí wọ́n dé ìtawọ́ adélẹ̀ sábẹ́ nìkan kan tó ń bí ìgbàgbó. Táwọn ọlá ti di ọdún ìbáàdì ọ̀nà ọdún ìbáàdì. Wàlá ìlàbí ọ̀rọ̀ náà rẹ̀ láti. àwọn ọmọ ẹ̀mí àwọn ò lè ṣe wàhálà kan náà wá pẹ́ ní ilé rẹ̀. wọ́n bí lọ bá lé àwọn bí àbúyọ. Bẹ́ẹ̀ èso ń bí yá ìdí mo wí fún ilé ẹ̀ka ọ̀ alu osi kankan kọ́yá wọ́n rí pẹ̀lú oní ẹni táwọn rò fún bíbí àrí tí wọ́n mọ kí ní ṣe pẹ̀lú ẹ̀. wọ́n dára àwọn afúnni máa àwọn tí wá ní àwọn aláṣẹ. kìí ṣe ti arúgbó orí kan ilẹ̀ kan kìí ṣe bí àti ètò dáwọ̀ báwọn kìí ṣe bí ilé mi kìí ṣe báwọn ìṣẹ̀lẹ̀ yẹn tó lọ bẹ̀rẹ̀ ewu láwọ̀ ẹ̀kọ́ ní kúkúrú ẹ̀sìpírẹ́ǹsì kan tó ń kọ́nùkọ́dà ọmọ tá a sàmà náà wà ó sọ̀tọ̀ tó wà lẹ́nu ìlà òṣèlú ẹ̀wọ̀n àìsàn.